ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وعلى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 حيث بدأنا في لقائنا المادية بعدما انتهى شهر المبارك ونقول فماذا بعد رمضان عباد الله كن عبدا ربانيا ولا تكن عبدا رمضانيا وكذلك الثبات في الإيمان من سمة الموحدين ولا استقام في الدين والعبادة وربانيا في المعاملات أيها الموحدون طاب صيامكم وطاب قيامكم وهنيئا لكم بما فعلتم بأنفسكم انقضى رمضان انقضت أعيامه وبيانه وانقضت السوق الذي قد أقيم ربى فيها من ربح وخسر فيها من خسر سلام من الرحمن كل أوان على خير شر قد مضى وزمان سلام على شر الصيام فإنه أمان من الرحمن كل أمان لئن فنيت أيامك القر بغيته بغيته فمن أمني من القلب عليك بفاني فسلام على رمضان لكن عباد الله ماذا علينا بعد رمضان نقول عباد الله بعد رمضان كن ربانيا ولا تقم رمضانيا مما لا ريب فيه أن الله سبحانه وتعالى قد فضل شهر رمضان على سائرها والأزمان واختصروا بكثير من الرحمات وبركاته ويسر الله في الطاعات لعباده مما لا يحتاج إلى الدليل والقرآن فأنت ترى المسلمين في رمضان ينطلقون بأريحية ويسر إلى الطاعات الرحيم الرحمن جل وعلا ولم لا قد غلقت أبواب الجحيم وفتحت أبواب النعيم وقل فيها مرابة الجن والشياطين فأنت ترى الناس تقبل على طاعة الله وعبادته ولكن ما يهزم القلب ويؤلم النفس أنك ترى كثيرا مما أطروا أنفسهم زكي المساجد في رمضان يعرضون عن طاعة رب البرية بعد رمضان فكانوا في رمضان يعبدون ربا سوى آخر أسأل الله تعالى أن يجعلني وإياكم مما يستمعون القول فيتبعون أحسنه أولئك هم الراشدون رب العالمين والصلاة والسلام على نبينا المصطفى صلوات الله وسلامه عليه مما يروى عنه من أحاديث الصحيح حيث قال نبينا محمد صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل اللهم صل وسلم وبارك على حبيبك محمد وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلا يوم يرث الله الأرض وما عليها وهو خير الوارثين أيها الموحدون هل يستغنى المؤمن الصادق مع الله عن هذا العصر العصير وعن الثوابة الإيمان حتى يلقى رب البرية وهو الركن الثاني من أركان الإسلام وقال تعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وأثر الله سبحانه وتعالى أشد تعذير من تدعي الصلاة ومن تركها في رمضان أو غير رمضان فقل جل وعلا فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا نسأل الله تعالى من ذلك أن يجعلنا ممن يحافظ الصلوات في رمضان وفي غير رمضان وصائب العبادات إنه ولي ذلك والقادر عليه adúgbò lọ́dọ̀ ọlọ́run alhamdulilah a jẹ́rìí pé kò sẹ́ni tíjọ́sìn tọ́sí ní sàmáà àti nílẹ̀ kẹ́tì sọ́dọ̀ ọba Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ la ń jẹ́rìí pa Ànábì Muhammad ìkẹ́ àtọ̀lọ́ náà kó máa máa ẹrú sí ọlọ́run ṣe òjíṣẹ́ rẹ̀ sí ọlọ́run náà láti wá darí gbogbo ayé lọ síbi tí ó lóore fún wa ní gbogbo ọjọ́ àti gbogbo ọgbà àti gbogbo àsìkò ìyẹn ni wípé òjíṣẹ́ ọlọ́run kí àtọ̀lọ́ náà kó máa bá ó máa encourage wa lórí continuous ìbádà ìjọsìn kan tá a máa sìn ní gbogbo ìgbà tí ó máa lọ tí ò ní jẹ́ pé ní rọmọdán nìkan tó dápẹ́ tó rọmọdán náà bá lọ tán á gbàgbé ìjọsìn ẹ̀yẹ rìsìn ọlọ́run àwọn afáàsọ fún wa yìí pé ó ń rọmọdán níyẹn ẹ̀jẹ̀ ó rọ̀bà níyẹn ẹ̀jẹ̀ jẹ́ rìsìn ọlọ́run bá Allah fi rọmọdán wọ̀ oníkàmọ́ gbìyànjú láti jẹ ẹrú tí ó jẹ tí ó máa sin lọ́nà Ramadan nìkan ọlọ́mọ̀ sí wa bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀yọ́ sùn ọlọ́run àṣàbá ti fi ìmọ̀ ìdúró lórí ìgbàgbọ́ nínú àwọn àmì tá a fi máa máa ẹrú sí ẹlẹ́ẹ̀kejì wàlẹ́ dín kẹ́yìn ọmọ yẹ kó má gbò kí sẹ́mi ayẹyẹ lórí ẹ̀sìn nínú àwọn ọba rẹ̀ dàgbà láṣẹ ó ní wàsítákìm kàmá omerit dúró lórí ẹ̀sìn bá ṣe pawọ́ lásẹ̀ wọ́n mú ta bàbá aj àtàtọ́ bá túbà pẹ̀lú rẹ̀ wàràbà níyàn fìlmù àmẹ́lẹ̀ ìjẹ́ ẹrúsìn ọlọ́run níbi ìbálò níbi ìṣe níbi ìwà àìdá nínú rọmọdán ni àbílẹ̀yìn rọmọdán ayúwà ni mo wà ìlú tọ́ọ̀bà sí ìyá ọmọkùnrin ọpẹ́ ní fọ́lọ̀ ń para náà gbà wà tọ́ọ̀bà kì í yá ọmọkùnrin ìdílé lóru wa ìyẹn náà àwọn náà wá fìlì àwọn tààjù ni wa wà ní gbogbo àlè wọ́n ma bí máa fàánà àlè nínú gbogbo fún ara ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn iṣẹ́ yẹn ti ń jọ wá lójú pé àkùránì ah, ah, báyìí mo kànú mo dìde lóru gbogbo lẹ́yìn o fúnra ara wa ni alukurani ni mẹ́ni amina sọ́ọ́lì asa aláìha wàmẹ́ àwọn òkúta bíbọ̀ gbogbo ẹni bá ṣe dáadáa ó ṣe fúnra ẹni o ẹni bá ṣe dàkejì náà orí ara ẹ náà ni ó gbogbo ń tà ṣe ní kì í ṣe pé a fi ṣe dáadáa bí o jẹ́ pé a ti gba orin látọ̀dọ̀ ọba mẹ́ta ẹ̀yẹ ń sùn ọlọ́ sàlámù mìíràn rahman kò ọba ní Allah tó jẹ́ pé sàlámù lórúkọ ẹ̀ ìkẹyẹ àánú rẹ nínú Ramadan Ramadan ní gbogbo gbà wọ̀ sàmẹ́rì lórí àwọn ọjọ́ tó lóore tó ti kọjá yìí táà ń bẹ lọ́wọ́ pé kó jọ ta ṣe má ṣe fún wa jábọ̀ kan rẹ̀ lórí rẹ̀ sàlámù aláṣà ṣìyàmù fàìnáhù àánú ọlọ́run kí ọlọ́run kó máa bá oṣù tó dẹ́ wípé àmẹ́ni mi lọ́rọ̀ àmẹ́ni kúlà àmẹ́ni tábà ní kí náà pè ní fọ́kànbalẹ̀ nínú oṣù yẹn nu láì fọ́ni láti àyè àbùkà tó bá dẹ́ pàwọn ọjọ́ yẹn tiẹ̀ lọ àtàwọn àlúùlù tó bẹnu ẹ̀ ẹ̀já bẹ̀rẹ̀ pé fábẹ́lẹ̀ húsni mí ìbànújẹ́ lórí wípé sátúnṣe ní báyìí kò kú olórí ẹ̀mí wa ẹ̀yẹ́ ló sìn ọlọ́run tọ́ba bí wá wípé fọ́ọ̀mù ràbára Ramadan kí ló kú lọ́yìn bàtí Ramadan tán á ní pẹ̀lú Ramadan nínú oṣù tọ́lọ̀ ń oṣù tọ́lọ̀ ń gbọ́lá fún tó tóbi láàyè àtàjù ilẹ̀ tẹ̀lé ìlú wọ́pọ̀ kò deserve our evidence àbí proof before ká tó sọ kí làwọn vitals tọ́lọ̀ ń fọ́sọ̀ Ramadan nìyẹn torí pé oṣù kẹni tó jẹ́ pé tára kẹfì rúmìnà nurse ẹ̀ rí a lot of people àwọn èèyàn tó pọ̀ wọ́n máa wọ mọ́sálásí nígbà pé kankan tì wọ́n ẹ máa ráwọn èèyàn wọ́n máa ṣètọ́rẹ̀ àánú nínú oṣù yẹn àwọn èèyàn máa jí tìjẹ lóru pẹ̀lú okun látọ̀dọ̀ ọlọ́ọ̀bà dẹ́dà torí kí ló jẹ́ orí bẹ́ẹ̀ gólè kọ́tà àbúwọ́ àbẹ̀lì jẹ̀hìn wọ́n ti tilẹ̀kùn náà lé ilẹ̀kùn ilé iná wọ́n ti tì í wà fúti àti àbúwá abẹ́lí jáde ọlọ́wọ́ nínú oṣù yẹn wọ́n sílẹ̀kùn àlìjẹ́nà kalẹ̀ wọ́n kó lamọ̀rọ̀ ọ̀dọ̀ ti ṣọyọ́ ọtí àwọn ẹni ẹ̀sùn ọ̀gá àwọn àgbà wọ́n dè é mọ́lẹ̀ lèbáàrì ẹ̀wọ̀n àríkàwọn èèyàn máa ṣe tọ́lọ́hùn bí ìgbà wípé bẹ́ẹ̀ bá mú ẹ̀ lànà nínú kan lọ́wọ́ yóò fẹ́ẹ́ lè làásán tí méjì fọmọ àwọn èèyàn ń gbé àlà ọ̀gẹ̀dẹ̀ wọ́n ń gbé jẹ nínú oṣù yẹn torí wípé ọlọ́ọ̀pàá dáadáa ló ṣe rọrùn fún wa àwọn èèyàn ń tàtọ̀nà títì wá kírun ìṣáì wá kírun tàràwí mọ́ṣáláṣí ọ̀gbà wa bójú ṣe rọ̀ tó àwọn èèyàn kúrú láti jọ́sìn oṣù yẹn ọmọ àdàbí wípé ká yá rọ́bà ẹ̀yọ́ ń sin ọlọ́run òjò rọrùn ká rí mùmíní kan tó mi ti ṣe kára gbọ́ wípé yóò rọrọ̀ kúrò níbi ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ ẹ̀sìn òun náà nìrun mọ́sálásí kún sáfù olóńkà àmọ́ lẹ́yìn Ramadan àwọn èèyàn ti gbẹ̀rù jù lẹ́lẹ́ o sáfù ti di méjì ó ti di mẹ́ta kí ló ń ṣe ṣé kìí ṣe pé káwọn èèyàn kú òun tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àwọn àtàǹfàtẹ́sùn bíi tá a tún rẹ́ jàlábí àmì nù Ramadan lẹ́yìn Ramadan kọ́ sẹ́ni ká má wọ̀ ni àbí ká má fi kírun ẹ̀yẹ ń sìn ọlọ́run ẹjẹ́ àwọn ọmọ yìí pé ọ̀rọ̀ ọ̀run tó yẹ kó ńlá kọ́kọ́ mójútó yẹn àṣẹ látọ̀dọ̀ ọba dẹ́dà ni ibi ádàmù Ramadan àbí lẹ́yìn Ramadan bọ́ọ̀lù sẹ́wí ó ní àfihù ala àti ìrún àrí gbogbo qala kathirun minal mufassirin anna salat al-asr wọ́n nínú àlásàrì ni wa qumu lillah ìyẹn ni pé ká dìde lápapọ̀ káàdì tí ìgbàlè tó lọ́bẹ̀ lọ́wọ́ bá dẹ́dà ẹ̀yẹ ń sìn ọlọ́run àwọn èèyàn ń kíta ajú nínú Ramadan lẹ́yìn tá a máa ń sọ fún wa pé báàdà Ramadan lẹ́yìn sàwùnà kàmáyù sàmà bí tààjú ti jàmà kò sí tààjú di alásèpapọ̀ mọ́ tààjú ti kálukú ọ̀bà ṣe nínú rẹ̀ ni anábọ̀ Muhammad ìkẹ́ àtọ̀lọ́lọ́ kò máa bá láyé sí ìdòfin Ramadan wọ́n fi gáyìn Ramadan aláyé ìdá aṣọ ọ̀rọ̀kà anábì òun kíkọjá aláka mọ́kànlá ìlẹ́nu raka àìdánù Ramadan àbílẹ̀yìn Ramadan ni hàrá sáàdì tuntun ajẹ́pọ̀ rọrùn fún wa wà mí ní lẹ́yìn fata ajẹ́ni bí iná filatan laki asa rabbuka ayyabu asa kama qaman tẹ́yẹ̀ bá lè gbìyànjú tó dìde lọ́rùn ọlọ́ni máa pèsè àyè kankanlẹ̀ tó lóore fún un mi lẹ́yìn ni wọ́n nìyẹn dídé lọ́rùn nígbà táwọn èèyàn sùn dàda yẹn ọlọ́run ọmọ wọn máa yẹ ní gbogbo òru lẹ́yìn mo tẹ́sìrì fi kì í ṣe gbọ́sọ̀gbọ́dọ̀ nìkan ó ní gbogbo òru throughout the throughout the years lọ́ba ọba dada máa ń wo ọmọ ascend wá sí kí ni ó sánà ayé láti wá sọ wípé alimi mustadu feeling fa ato feeling la sàárà ni tí o bá foríjì kì í foríjì alimi sáyìn fa awùtí ya sàárà ni tí o béèrè kì í fún alimi ta ìbè ara ni tí o tù bá kì í gbà tutù kárẹ̀ ẹ̀yin ọ̀sìn ọlọ́run àmọ́ táwọn yóò tó ti bẹ̀rẹ̀ sí láti máa fa ìrún láre ó ní ẹ má jọrọ ọwọ́ rà bí àwọn tọ́lọ̀ ọba dáadáa sọ yìí pé fàkàlà fami báàdì ìmọ̀lẹ́fọ̀n ó láwọn àkàrọ̀ lé wọn àlọ́ òṣìṣọ́lá wọ́n ń lọ́rùn lára wàtábà òṣàwàt wọ́n wọ́n tẹ̀lé yòrò yòrò ayé àádá àájẹ ibi iṣẹ́ ó dìnnà ó stop àwọn èèyàn láti má jọ́sìn fọlọ́run fasáwò fàyẹ́lù káwò nàgẹ́yẹ̀rù ẹ̀jẹ̀ àbámu ọ̀sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ọlọ́ni bẹ́ẹ̀ yẹn bá fi ìrora rè lẹ́yìn Ramadan tó Ramadan ti lọ onírú ẹrú bẹ́ẹ̀ tó bá pàdé òun lọ́dọ̀ ọlọ́run òòjò máa bẹ nínú ọ̀gbọ́n kan nínú ọ̀gbọ́n náà ọlọ́mọsálà abẹ́ ọlọ́run ayárùsẹ̀ ọlọ́run ará àwọn èèyàn ní Ramadan yàtọ̀ sàdákù wọ́n máa ń ṣe sàárà lẹ́yìn tó jẹ́ wípé àìdá ẹni fẹ́ ni abẹ́ni tí wọ́n ò fẹ́ ẹni bẹ́ẹ̀rẹ̀ ni abẹ́ni tí wọ́n ò béèrè ara ni dáná láti ìlú lè rẹ̀ wá Allah ẹ̀ wá ní kí Ramadan ó tàn àwọn yẹn máa ń jí wa ní ramadana bẹ kwati lọ mo ní kí náà gbèlè kwati lọ nígbà tí ramadana ti dé tó ti dé yìí sáà ti rí ẹ̀kẹ́ tó dáná nínú ilé rẹ wa èyí sì pa adìẹ nínú ilé rẹ nìkan ó nìkan ṣoṣo ó sì pa adìẹ tó lé mẹ́wàá ó sì ṣètò kúnnú kúlà ó sì gbé wa mọ́sálásí ibi ẹ̀ lọ́kàn máa ń fáwọn ẹni ọlọ́run kí ló jẹ ẹ́ a inú oṣù yìí ṣé abẹ́kí oṣù yìí ó lọ àwọn èèyàn wọ́n ń ṣe onírànà ìjọsìn onírànà ìbádà lára àwọn èèyàn torí wípé kí ni wọ́n wá àṣẹ wọ́n fẹ́ tẹ́tí gba àdúrà tá màláìkà méjì ó ṣe tànàbí ní Allahumma ọlọ́run àti kulla munfikin khalafa gbogbo ẹni tó nánu Ramadan àtẹni ó nálẹ́yìn rẹ̀ ọlọ́ba ṣe kí ni o bá ń fún wọn lárọ̀ Allahumma àti kulla munfikin khalafa gbogbo ẹni tó nánu òní ná nínú Ramadan àti lẹ́yìn Ramadan tó ètò ìṣẹ́ náà máa jẹ́ tiẹ̀ ẹ̀yà ń ọlọ tẹ́lá wọn ní oṣù yẹn ìkẹ́ ọmọ bẹ́ẹ̀ ìkẹ́ òṣèlú bẹ́ẹ̀ láti gbàtà àti gbàyìn Ramadan làwọn baálé kò ti wọlé àfi ńláńlá most of the men of today they do came late to their house to meet their family àwọn ọmọ mi ò rí bàbá wọn rí àfihàn Ramadan torí pé bàbá wọlé yóò ṣàjẹsàárì àá wàá lápapọ̀ lálẹ́ àá jẹun lápapọ̀ nù sàárì nínú sínú tàbí sallallahu alaihi wasallam ní tẹ̀sáhùn mùlàhìdì alátọ̀ àmì báràkà kákọ̀wọ́ jẹ́ papọ̀ báyìí ó ní báràkà ọlọ́run ni wọ́n mọ̀ máa ń rí ìmọ̀kan ní Ramadan oúnjẹ téèyàn mẹ́ta ó jẹ tó lè má tó wọn tó bá nínú Ramadan àwọn mẹ́wàá ó sì tẹ̀ yóò sì yó subhanallah ẹ̀yẹ́ rẹ̀ sùn ọlọ́run àdábì ní àtàlùkìmá òkèlè báyìí tá a bá fi sẹ́nu ìyàwó wa àdábì ni pé èèyàn ò ṣe dáadáa sẹ́bí mọ́ o tó ti lọ bẹ́ẹ̀ ni wọn ò fáwọn èèyàn ló ń jẹ mọ́ sọ́dìgbà tí Ramadan mi bá dé ni sẹ́ ajẹ́ ẹrúsìn Ramadan mi àbájẹ́ ẹrúsìn ọlọ́ọ̀bà dẹ́dà ẹrúsìn ọlọ́m innal Qur'an al-Karim Qur'an alápọ̀lẹ́ táwọn èèyàn ń di káàkiri Allahu Akbar àwọn èèyàn ra Qur'an tuntun some other people purchase Qur'an new Qur'an purposely because of the Ramadan but after the Ramadan they shoot Ramadan on their shelf most of the people at the back of their motor àwọn èèyàn kókòrò àníyàn wọ́n fi ṣe àwòrán sẹ́yìn mọ́tò padà wọ́n ti dá padà sáyé rẹ̀ torí kiri tààdínlẹ́nu Qur'an yóò ti náà fi ṣáàrù lọ́mọdún àdàfẹ́ court bíbà pẹ̀lú oṣù Ramadan nìkan láàmà ṣe kíni láàmà kà á awùlá ìjà àlù àlùwírìd ànádì yóò náà fi ṣáàrù Ramadan wọ́n wá sọ di wírìdì ẹ̀ẹ̀mẹ́ta ń pè ní wírìdì ni kò yáwó èèyàn dáadáa náà ó dápẹ́ ní wíìrìdì òní tẹ́yẹ̀ ń ṣe tí ń bọ̀ tí ń tún ṣe tí ń tún ṣe àbáláyé Ramadan fa wọ́n fi àwọn àwòrán àdúrà lẹ́lẹ̀ kùránì tí wọ́n máa ń kà wọ́n ṣe kí ni ó wọ́n ti fi lẹ́lẹ̀ kí ló sa àwọn ọjọ́ mi tí wọ́n yin alukur'ani lódì alukur'ani alápàlẹ́ jáyà ọmọlùkìyàmà yóò wà jọ ṣàfi àlẹ́ àṣọ àbí tí ó wàá ṣe kí ni ó tí ó wàá sí pẹ̀lú gbogbo ẹni tí máa ń kà inna tarafa alukur'an bi yadillah ẹja mọ̀ pé apá kan wọn alukur'an báyìí ọwọ́ ọba dẹ́dà ló wà wà inna tarafa bi aydikum apá kejì ó wà lọ́wọ́ tani ó wà wa ìyẹn ni pé fàyísà tamassaktum bi hadha al-amr tá di okùn yẹn mú dáadáa tá a ṣiṣẹ́ tó wà lórí ẹ̀ bá ní Ramadan táwọn yẹn lọ ń wá sí tí wọ́n ń ka tí wọ́n ń tuma rẹ̀ lan tadillu ba'dahu abadan àní sínà láíláí kò sí ń tábìlì lọ́dọ̀ ọlọ́tọ́lọ́ ò ní ṣe fún wa wọ́lẹ̀ ń táàlì kú abẹ́dàn ìparun rẹ̀ ní débá wa wọ́lẹ̀ ń tún kílábù abẹ́dàn bẹ́ẹ̀ ni ọ̀tá kò ní borí wa wàlákìrì lásàbí ṣẹ̀díìtì ó tó lè jù ní pé àwọn èèyàn wọ́n ti fi kùránì kalẹ̀ kọ́ọ̀lá bá a lè apá kan náà wọ́n ní sàájú sọ pé mẹ́ta aráàdá ayé kẹ́lẹ́ mọ̀ wọ́ ẹni bá fẹ́ wọ́n mẹ́tẹ̀ àrọ́ àdá gbogbo àdúgbò wa gbẹ̀rù ayú kẹ́lí mọ̀ wá tó fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ fali adókòrò fi sọ̀rọ̀ ẹni kó lọ kírun. ẹ̀yẹ́ ló sìn ọlọ́run anábọ̀ Muhammad kíkẹ́ àtọ̀lọ́ ló kó máa bá ó ní kíláwù súratul Baqara ó ní ẹ̀ máa ka súratul Baqara fàyínà àkàdà àbáràkà gbogbo àdébàgbàmú oníbùkún ni wàtàrùkù àhásàràtún gbogbo ẹni bá fi ilẹ̀ lẹ̀ òfò ni ó jẹ́ o allah ayyuba ìtìm tukra suratul bakara gbogbo lẹ́kàtà máa ń ka suratul bakara ń bẹ̀ àti ìsọtún ní kùránì o ìyẹn ni wípé látẹsẹ̀ tí a máa àlùbátọ́lá ìtàn kan àṣàṣì kan ò ní ṣiṣẹ́ nulẹ̀ ẹ̀yẹ ló ṣe ọlọ́run akhraja shaykhani bukhari wa muslim fi sọ yẹ ìyíba àdéhìbìnrin ọlọ́run radiyallahu anhu qala làásàdà ìlàfò sùnmẹ́tẹ́yìn kò tọ́ kẹ́yìn ó ṣe kéta àyàfi kéta èèyàn méjì kan èèyàn kan ló ń fún lọ́wọ́ ó wà nà lásán ó nà lálẹ́ èèyàn kan ọlọ́fun lálùkùránì ó ń kà lọ́sàn-án ó máa kà ó ń kà lọ́sàn-án ó ń kà lálẹ́ kì í ṣẹlẹ̀ Ramadan nìkan ayé wà lọ́wọ́ àìdùn. ìbá kúntà tó hàfẹ́ alá azkar wal istighfar èmi àti ẹ tá a lè ṣe ká má tàbá jòkó mọ́ṣáláṣí àmọ́ ṣe àwọn ìrántí ọlọ́run àmọ́ ṣàfikàrù àmọ́ ṣe astaghfirullah fi Ramadan nínú Ramadan fàálì yastagna ànúlá àlẹ kẹgbẹkí yẹtìlá ṣé àgbàgbé rẹ nínú bó nígbà tí Ramadan tọ̀nà tán ẹnì náà ti ṣe ṣẹlọ aṣọ fún wa ń jò ní ìmọ̀ ṣèrántí ọlọ́run ṣìfẹ́ mọ̀rọ̀tò rahman ìyọ́nú ọlọ́run sì bẹ́ẹ̀ wọ́n mọ̀ tọ́ra láti ṣàtì ó máa ń lé àwọn ẹni èṣù jìnnà ni fọ̀rọ̀tì bèlè sàdẹ̀kẹ̀ bèbèkè ẹ jẹ́ ká jẹ́ ká ọwọ́ tutù níbi máa ṣòro tí ọlọ́run ìsìtámìlà àbí ẹ jẹ́ agbọ́ tọ́rọ àwa olólùfẹ́ wa tó sọ èké àtọ̀rọ̀ ló ń kó máa bá ó ní àlà òkùnbẹ̀rùkùn sẹ́kì ń fún ìnírò bẹ̀kẹ́rẹ́ àmẹ́rìkùn èyí ti bí lóore jù wàásìkáwì a ìkìkù wàrúfáàní dàrájà tìkù tó lè fún yín lágbèéká wàháìlú làkùn olóore fún yín mẹ́nà àtọ́ ìmìrìsà kẹ́yìn onánú góòlù àbí fàdákà goolu àbí tó pàdé ọ̀tá rẹ̀ ó ké ládà àbí kánjẹ́ òun náà bàrà yà ya àwọn sàbẹ̀ ni ó ṣọlọ fún alérò rẹ̀ kí ló wí ó ní àzìkìrọ̀lá àkìsírù mi ẹja jọ pa ọ̀nà ìbá ṣèrántí ọlọ́run tó rúnrìn àwọn èèyàn ti ṣèrántí ọlọ ìyẹn ni pé tí rọmọdún bá lọ ti gbàgbéra níbi ìrántí ọlọ́run fàdékìr fàìnà zìkìrọ̀ tàfọ̀ olùmọ̀mìnú mi tàrí òfin a fi oṣù ìyẹn pé àwọn ẹ̀ṣẹ̀ àjìnà awọn i àwọn ọba dára pé lẹ́yìn rọmọdọ́nà yìí má jẹ́ àtún padà lọ́ọ̀bẹ̀ Ima ẹ̀jẹ̀ nínú ẹ̀wọ̀ àjìnà sí i àwọn ìwà àbàjẹ́ ìwọ̀kúwò aṣèkiri àjìnà sí i ohun tó dáa jù tí tí mo túbù ilallahi tawbatan nasuha ẹ padà sọ́dọ̀ ọlọ́run ní tútù bá tó bọ́ panagada asa rabbukum ọlọ́run bá yín an yukaffira ankum sayyi'atikum ọlọ́run sàmójúkú àwọn àṣìṣe wa kéékèèké wa yudkhilakum jannatin tajri òun wàá fi wá wọ̀ sálì jẹ́nà tákìrì mọ́ tó ń sọ lábẹ́ yawma la yukhzi Allahu nabiyya nígbà tó bá mi ní dójú tì ànábì wàlùmẹ̀dínà àmàlù máa àtàwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bẹ pẹ̀lú rẹ̀ nùrùn ìmọ́lẹ̀ wọn yẹ́sà bẹ́yìn náà ayé ní ìwà bí ayé máa ní yìí ìmọ́lẹ̀ wọn máa tàn lọ́tún àti lọ́sì ìyàkùrú náà ó tá a máa sọ ń dọ̀là nípa ẹ̀rọ bá ọlọ́wọ́ àti mi lánàá ẹnu ọ̀rọ̀ náà bá a pẹ́ ìmọ́lẹ̀ yìí wọ́n fi lánàá wọ́n foríjì wọn ìnìkà àlàkùnrin ṣe ìkọ̀rí fàstẹ́kì kàmà òmèrè wọ́n mọ̀ tá a bà máa jù alùpàdé ni ẹja dúró bá a ṣe dúró ní Ramadan pẹ̀lú tọ́lọ́ ẹja dúró lẹ́yìn Ramadan pẹ̀lú dáadáa ká má kú lórí ẹ̀ ká fi lè là pẹ̀lú àwọn tí ó là ká fi lè mórí bọ́ torí wípé àmàgbà tí ó yà tẹ́lẹ̀ àti ó pàdé ọba dẹ́la wa abẹ́ mọ́sá fi wá sínú ìbáàdò rọ̀hánẹ́ àwọn ẹrú sùn ọlọ́run alladhina yamshuna 'ala al-ardi hawnan tí wọ́n máa rìn lórí ilẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàyí ra xaatọ́ba ọmọlùjà ìlú táwọn aláìmọ̀ kaba sa ìmọ̀ kasi wọn o tún wọ́n sọ̀rọ̀ pékiri kọ́ọ̀lù sàlámà ìkẹ́ àná ọlọ́kọ̀ máa báyìí torí pé wọ́n jẹ́ títí báyọ̀ ọlọ́run nínú Ramadan àti lẹ́yìn Ramadan alámọ̀fin lánà zùmọ̀ bàdà wà ìsọ̀rọ̀fẹ̀ náà fi àmúrínà وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين اللهم اللهم ثبت أقدامنا اللهم يا مقلب القلوب ثبت قلبي على طاعتك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب والأبصار صرف قلوبنا على دينك يا أرحم الراحمين قوموا إلى الصلاة قوموا يرحمكم الله